Àrẹ̀mú Àríkẹ́ ṣó sì dá ọ lójú pé o nífẹ̀ẹ́ mi. Ah, ah, Àríkẹ́ Àríkẹ́ wò ó wọ́n jẹ́ parọ́ fún ọ ìfẹ́ rẹ máa ń dá mi lọ́rùn kódà sọ ní lọ́pọ̀ ọgbà èmi èlé ìjẹun tí n bá ti rántí ó kọ rẹ. ẹnu ẹ ti dùn jù. kì í sọ̀rọ̀ ẹnu dùn ìyá lọ́mọ tó rẹwà tó yà tó máa ń sojú kòkòrò mo sì lérí fún ọ nínú ìlú yìí kò sómi kankan ìfúnra yìí máa yé. o tó. kò sí àrẹ̀mú sóò tó lu nífẹ̀ẹ́ mi kí kì í ṣe pé ó sọ pé mo padà kú báyìí. sọrí kúkúrú rẹ gangan ní dá mi lọ́rùn tó bá bá mi dọ́gba mo lè má nífẹ̀ẹ́ rẹ ah. ìfẹ́ rẹ mò ń wù lókè báyìí. lẹ́dàá mi ò mà ṣeun àrẹ̀mú nífẹ̀ẹ́ mi. mo eh? ah. sóbì kankan tí ó láàyè mọ̀ kan ọ̀sẹ̀ wáyé àríkẹ́. díẹ̀ tí mo ti ń bọ́ sọ̀rọ̀ ń lè parọ́ fún ọ mo nífẹ̀ẹ́ rẹ̀ yàásín. bó ṣe mọ́ sọ mi bẹ́ẹ̀ ṣe mọ́ sọ mi tó bá ti tí bá ti ṣí aṣọ lójú ti bí sí ní rí ẹ mọ́. ṣé tí n bá wá sísọ lójú ìyàmọ̀ kó rẹ sí wo nígbà kókó sí i gbogbo obìnrin pọ̀ nù lù kí n tó wá sọ pé wọ̀ gangan mo fẹ́ máa jẹsẹ̀ rẹ̀ ó yẹ kó o mọ̀ àti pé òun sórí gbogbo obìnrin tí ń bẹ nù ìlú yìí wọ́n máa ń dàbí ẹbọra lójú mi. irọ́ ni ààrẹ mi. n lè parọ́ fún ọ. mọ́tò mi o. àdèbí sì á máa kàn ọ́ ọmọ pọ́kàn mi wà nídìí òòsà òòsà wa èsì kò sí bá ká máa parọ́ mo nífẹ̀ẹ́ rẹ̀. irọ́ ni. dákun kọjú sí mi kó o mi jẹ ìfẹ́ rẹ̀ ń pa mí bí ọtí. ààrẹ mi wà. dákun àdèbí ààrẹ̀mú. nífẹ̀ẹ́ rẹ̀ yà sí. òun náà nífẹ̀ẹ́ rẹ̀ mo ó sì mo wá ṣèlérí fún ọ wípé lẹ́yìn rẹ nù lùi kò sóbì kankan tí ó bá mi sọ̀rọ̀ tí ń dáhùn mm. Mm. tí wọ́n bá fẹ́ bá mi sọ̀rọ̀ báyìí yín fún mi ìgbà tì ní mm. mo nífẹ̀ẹ́ rẹ̀ lọ sí ọ lọ sí ọ. àlùfẹ́ mi dákun òní ìlú pósù pa mẹ́ta tí n ti ń jọ ń pọ̀ ọ̀fẹ́ yìí kó sì máa wá wò ó kì í ṣe pé kò sóbì mi láàrin ìlú o mo kàn déédéé wò náà ni pé tí ò bá wá jẹ́wọ́ ta ni ó wàá fẹ́ ò sì jọ̀wọ́ síjú àánú wò mí. nínú mi fẹ́ òṣèlú ẹ̀rù ń bà mí. kí ni ń bò sórí rí mi bíi jagunjagun ń mọ̀ dáàbò bò kò yí ọ rí mi bíi ọparun tí ò ní jẹ́ kí nǹkan mi ò sí ọ mo nífẹ̀ẹ́ rẹ̀ dákun ọ rí bí mo ṣe kúnlẹ̀ mi èmi náà tó bá di tó bá ikú sùpà méjì mo mọ iye ọjọ́ orí mi ìfẹ́ ló dá mi kúnlẹ̀ báyìí náà ìgbà tó mo nífẹ̀ẹ́ mi. gbogbo obìnrin tẹ máa ń tẹ̀lé ọkàn lójoojúmọ́ ọkàn. àwọn ọmọ àwọn ọmọ tí mo máa ń tẹ̀lé o lọ́pọ̀ ọgbà èmi ò pé kí n gbèrò oúnjẹ odò ìlódì kankan tí n fẹ́ mi ìwé ìwé mm. yàsí ìyìn ìléparọ́ fún ọ nítorí pé mo nífẹ̀ẹ́ náà ni. àmì náà nífẹ̀ẹ́ rẹ̀ mo sì ṣèlérí fún ọ wípé inú ìlú kò sóbì kan tí tún dẹnu fẹ́ kọ. ó dá mi lójú sẹ́wọ̀n àwọn àparọ́ ni àní ọjọ́ orí ọjọ́ ọ̀rí mi ọjọ́ ti lọ lórí mi. ọ̀fìn ọ̀fìn mo nífẹ̀ẹ́ rẹ̀ dákun ìlú. ìjìnlẹ̀ fẹ́ra ni ó máa yàtọ̀ fẹ́rẹ̀wẹ̀ ìwọ olólùfẹ́ èyí kìí jọ̀wọ́ èyí mẹ́rin kò ìdúró rárá. This is your mi ibo lè wá ń lọ. orí tí mi ṣe ń dùn. kí ni mi ń dùn. mo ń tó dúró fẹ́. bí tí ṣe ọ́ ní ṣe wá nù. èmi náà dúró ah. dé ah, mi ni. níbo kí lórúkọ àfẹ́sọ́nà mi ah, hmm, ló fi ẹni obìnrin pàdé lọ́nà tí ń yọ ọwọ́ ṣe. kí o pé. alárẹ̀mú òye. àrẹ̀mú èwo. Ah, ah, sóòpọ̀ mọ̀ àrẹ̀mú bàbá ń kókó. Ah, kí ni. kò lè jẹ́ bẹ́ẹ̀. bí ti bò. ká ìnà kò lè jẹ́ bẹ́ẹ̀ àrẹ̀mú mi àrẹ̀mú ti tèmi. èyí sọ fún ọ pé ọkọ mi lásán. àbí àrẹ̀mú mi ṣé ń play ni. I don't understand. Aremu tèmi nìkan. You guys need to understand. Èmi ni mo l'Aremu. Aremu is mine. Aremu saw this beauty. Àrí ìkẹ́ máa rí. Ari, Ari, can you I have put five years. Oh,